أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ni ó tún jẹ́ ká lè jí sáyé ní àárọ̀ yìí mélòó mélòó láwọn tí wọn ò láǹfààní láti jí sáyé bíi tiwa yìí àwa bẹ̀ ọlọ́run ní jíjọ́ jíwa yìí kò ó já sí oríire àbùkù náà fún wa ìbànújẹ́ abẹ ọlọ́run ọba ọlá ó mọ̀ jù ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má ó yẹ kí a mọ jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ọlá nìkan a tún jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn títí tí yóò fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkọ́tà ìlúmọ̀n ilé ní ìbáraẹnisọ̀rọ̀ lórí ìpalẹ̀mọ́ fún àwẹ̀ Ramadan tí a mọ̀ tàkúnra wa kìtàbù síyámi láti inú sahihu fíkì sunna wà lè ládùúwò wàtàwùdíwò màjáàlìbì àlàáyìmà àbí ọlọ́run ọba wa ọmọdọ́n ló kú bí ijọ́ méjì sí mẹ́ta báyìí èdè ní thursday twenty seventh of february àbí Wednesday Wednesday okay twenty six of February Now, so a fi ń ṣe twenty seven of Shaban twenty seven of Shaban ọ̀la ni ó jẹ́ twenty eight of Shaban Friday ni ó jẹ́ twenty nine of Shaban ìyẹn ni pé láti alẹ́ Friday láti bí towards Maghrib ni wọ́n ti mọ̀ wá oṣù tí wọ́n bá wá rí ìdán ajẹ́pẹ́ Saturday ni àwẹ̀ ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá gbérí àní bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saturday ẹ mọ́ wo àwọn tí wọ́n kóra wọn jọ àwọn bàbá wa mistake tó ga òun ni pé kí ó yìnbọn máa mú ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ẹlẹ̀ àtọjọ́ tá a parí rẹ̀ kódà kò ní pé sáyẹ́ǹsì ni wọ́n lò kò bá mú nígbà tí àdéhùn ti wáyé bá ti máa bẹ̀rẹ̀ àwẹ̀ àti bá ti máa parí rẹ̀ ní táwọn dúró dè náà nìyẹn àní gbé sáyẹ́ǹsì lórí àdéhùn tí sáyẹ́ǹsì bá wá dì sèm pẹ̀lú ọ̀rọ̀ tí ànábì sọ sallallahu alaihi wasallam fábí ìwà nẹ́ẹ̀mà ìyẹn dáa náà nù tí sáyẹ̀nsì bá ti wá lọ tako àbí sáyẹ̀nsì ìmọ̀ sáyẹ̀nsì àti tẹkinọ́lọ́jì yẹn á gbá yẹn dànù sẹ́gbẹ̀ẹ́ kan á wà tẹ̀lé àbí èmi sàlàyé pé gbogbo ilé yìí ò tẹ̀ ní ìdí ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ síra ẹni àbá àágì àwọn tí wọ́n bá sọ pé ìlànà bàbá àwọn làwọn fẹ́ tẹ̀lé ẹ fi wọ́n lẹ̀ káwa wí ní tiwa ni ṣùgbọ́n Islam kò sí fi ìfẹ́ inú ẹni kan ṣe àníṣẹ́ anábì sallallahu alaihi wasallam ààwẹ̀ mẹ́sàn-án láwọn náà gbà láyé wọn mú ọjọ́ lẹ̀ pé tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́jọ́ báyìí lábẹ́rẹ́ àwẹ̀ anábì ò ṣe rú ẹ̀ sallallahu alaihi òun lọ́lọ́wọ́ bá fi sọ wá àyíkalẹ̀ fún nínú hikun àlá náà ni wípé òun ló wọ́n mọ̀ dìtámìnì ìgbàtẹ́ bẹ̀rẹ̀ àti ìgbàtẹ́ parí rẹ̀ ọlọ́ọ̀bá wá gbé yẹn sábẹ́